Àwọn ẹranko oko. Ajá ajá àgùntàn àgùntàn tòlótòló tòlótòló مالو مالو ẹyẹ ẹyẹ adìyẹ adìyẹ olóńgbò olóńgbò. Kete, Kete. She welcome me smile. Kẹ́tẹ́kẹ́tẹ́. Ewúrẹ́. Ewúrẹ́. Abo pẹ́pẹ́yẹ. Abo pẹ́pẹ́yẹ. Àkùkọ àkùkọ. Mama, mama ló ń kọ́ Mama teaches, mama ló ń kọ́